àwọn ará bóòlù àti tajà bóòlù àti rajà láti gbéyàwó àti tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan àwọn nǹkan tó tún so ọ̀rọ̀ yẹn bá dáná sófin bóòlù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báàbù tá a ti ń kà lọ́wọ́ nínú tíra náà kò náà ni báàbù tá a ń fún wa nípa àwọn nǹkan tó papọ̀ a ti kírun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìjókòó tó kọjá àwọn ọ̀rọ̀ tí a bá sàlàyé fún wa o náà ni àwọn àkàrù tá a máa ṣe lẹ́yìn ìgbà tí a bá sálámà tán lóòrọ̀ ibi tá ti gbéra náà ni máa yúkura òfin lóko ti sọ́lá àwọn nǹkan tá a kọ ṣíṣe rẹ̀ lórí ìrùn tá a bá ń kírun àfẹ́kẹ̀yìn ó ṣe wọ́n àwọn nǹkan tá a fẹ́ ká ṣe yìí àwọn míì ń bẹ nínú ẹ̀ tó já sí pé tí yẹn bá ṣe wọ́n ó bá àwọn yẹn jẹ́ àwọn míì sì ń bẹ tó ṣe pé tí yẹn bá ṣe wọ́n ó lè dín ládẹ́ni tí ń kírun yẹn kù àmọ́ kò bá àwọn yẹn jẹ́ àwọn tá a fẹ́ kà lónìí òun náà ni pé akọ̀ wọ́n ni tí yẹn bá ṣe wọ́n yóò dín ládẹ́ni kù lórí ìrun yẹn alakọkọ níbẹ̀ afaani ala abasu bi sawubi awo bilibadani ligeri lahaja tí yẹn bá ń kírun kó máa fi aṣọ rẹ̀ ṣeré bóyá apá ẹ̀wù rẹ̀ àbí irú aṣọ kan tó wọ̀ àbíbì kan lára aṣọ rẹ̀ ni àbí ara rẹ̀ náà ni ni wọ́n fi ń ṣeré lórí irun láì jẹ́ pé bùkátà ló pèpè sí bí kéèyàn kírun nísìnyí kírun lọ́wọ́ ó wá wo aṣọ kan tó yáàyè ni wọ́n ń yẹ etí aṣọ wò àbí ń fi aṣọ rẹ̀ ṣeré àbí anything tí yẹn bá wọ̀ ṣá aago ni àbí gbogbo nǹkan tí yẹn bá lò náà ló wọ abẹ́ eléyìí láì jẹ́ pé bùkátà ló pèpè sí báwo ni bùkátà sì lè pèpè sí ẹni pé afá da akọ ara náà ara lè máa húnyàn èèyàn lè fọ ara lórí irun àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rí lórí eléyìí náà ni pé anmuaikibin annanabiya sallallahu alayhi wa sallam kọ́ kọ́ la fi rajulin yusawi at-turaba haythu yasjud. kọ́lá ìǹkúntà sa ilán fàwa àkìdá wọ́n gba látọ̀dọ̀ mọ̀áìkì oní dájúdájú òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run sọ nípa arákùnrin kan yusawe tọ̀ràbá haythu yasjud ó lẹ́bù yẹ̀pẹ̀ yẹn ni pé ó ń tan yẹ̀pẹ̀ níbi tó ti fẹ́ forí kalẹ̀ ó ń Allah níbi tó fẹ́ forí yìí àwọn yẹ̀pẹ̀ bó ṣe wà ó lè kó palaba lórí àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lè kó palaba bá orí rẹ̀ àbí kó má jẹ́ kó ráàyè forí kalẹ̀ dáadáa ìwà ń ta yẹn ń rẹ̀ kọ́ wa ni má ṣe bẹ́ẹ̀ ń kún tà fa ìlà tó bá tiẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ fà ni bẹ́ẹ̀ bá ń kírun bóyá ilẹ̀ yẹn tó lè pààyàn la tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kì í ṣe ní gbogbo wọn lẹ́bù lẹ̀ tí dàbí ìgbà pé tírù nǹkan báyẹn bá ṣẹlẹ̀ ẹ̀ẹ̀kan náà ní tó bá ṣẹlẹ̀ ẹ̀kẹ́lẹ́ yìí kò sí àbúrú bẹ̀ tó ní tánàbí sọ fún arákùnrin yìí ni ẹ̀rí tá a fà mú wá nìyẹn tó sọ pé ká má máa ti gbogbo ẹnìsìn ṣeré lórí irun aṣọ ni ara ni àbí nǹkan míì náà torí pé tó bá túmọ̀ sí pé ẹni tó fẹ́ forí kan ànábì bá sọ fún pé kó má lẹ́bù yẹpẹ̀ tí ó bá ṣe gan kó jẹ́ pé ẹ̀ẹ̀kan ni so àṣé à ń fi aṣọ ṣeré àbá

wàhùwà àyíyáda àlùmùsọ́lì yàdàhù àlàkàtúrọ́tìlì òun náà ni kí ẹni tí ń kírun kó wá fi ọwọ́ rẹ̀ kó fi síbi wéṣẹ̀ rẹ̀ kó fi síbi bàrá àdìẹ ọwọ́ méjèèjì náà àbọ̀wọ́ kan nìyẹn kírun wá sọ ọwọ́ kan báyìí àbọ̀wọ́ méjèèjì náà ló ṣe bẹ́ẹ̀ ni eléyà àtẹ́kẹ́yìn ó ṣe bẹ́ẹ̀ lórí irun ẹ̀rí lórí ẹ̀ an àbí hurairata radiyallahu anhu qala nuhiya an yusalli rajulun muqtasiran wọ́n gbà látọ̀dọ̀ Sayyiduna Abu Hurairah radiyallahu anhu wọ́n sọ báyìí pé wọ́n kọ̀ fún ni kí arákùnrin kan àbí kí ẹnìkan ó máa kírun lẹ́ni tó káràdì eléyìí nǹkan tá a kọ̀ ni à ń kírun lọ́wọ́ kéèyàn wá fọwọ́ dá fọwọ́ síbi rẹ̀ eléyìí nǹkan tá a kọ̀ ni. ìmáàmù Bukhari àti Muslim gba wa ṣùgbọ́n nínú wa ìmáàmù ó wà ń bẹ̀ wípé ìṣe báyìí irú òrùn àwọn yẹ̀hú ni àwọn yẹ̀hú náà máa kírun wọn báyìí tí wọ́n máa kírun tí wọ́n á fọwọ́ síbi wéèsì wọn ẹ sì pé ní gbogbo ìgbà ṣẹ̀ríà Islam máa ń kọ̀ fún wa láti ṣe ìṣesí àwọn yẹ̀hú àbáwọn nàṣàrà àbáwọn tí ìbá ṣe mùsùlùmí tó eléyìí náà nǹkan tá a kọ̀ tí ẹ̀ bá ń kírun ni. nǹkan ẹlẹ́ẹ̀kẹta rọ́pò olùbásárì ìlà ìmá gbé ojú sókè téèyàn bá ń kírun kéèyàn máa kírun nítorí kó wá gbójú sókè eléyìí náà kàtà akọ lórí irun ni. an Abi Hurairata radiyallahu anhu wọ́n pẹ́ lásọ̀rọ̀ sayyiduna Abu Hurairata radiyallahu anhu ìyọ́nú ọlọ́run kó máa bá ó ní dájúdájú òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam kọ́ òjíṣẹ́ ọlọ́run kí àtọ́lọ́ ọlọ́run máa bá sọ báyìí la yantahi yanna aqwamun ala raf'ihim absarahum inda du'a ittisalati ila sama aw la tuqtafanna absaruhum wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wa sallam sọ báyìí pé nínú kí àwọn èèyàn ó múdópin la yantahi yanna aqwamun dájúdájú káwọn èèyàn ó múdópin o àbí káwọn èèyàn ó gbìyànjú láti múdópin an raf'ihim absarahum ìdà dùá ti sọlá ìlà sábà nípa yìí máa gbé ojú wọn sókè nígbà kan bá ń ṣàdúà kan wá máa gbé ojú wọn lọ sí sámà kan gbójú wọn lókè sókè sí sámà àwọn làtó tàfánà àbẹ̀sọ̀rù àbí kójú wọn ó sì jọ kó lágbárí wọn kójú wọn ó fọ́ àwọn làtó tàfánà àbẹ̀sọ̀rù àbí ká pa ojú wọn yẹn ni pé ká pa ojú wọn yẹn kúrò ara wọn. eléyìí náà ni àfa fi mú wa pé kó bá mú àbí akọ kéèyàn máa gbójú sókè sí bá ń nígbà tá a bá ń kírun ṣẹ̀rí wa níbi tá a gbójú wa tá a máa wò nígbà tá a bá ti kírun gbogbo condition tá a bá wà ibi tá a forí kà láà máa wò tá a bá wà ní a máa wo ibi tá a tá a wa tá a bá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nígbà tá a bá ń ṣe tá a ń ṣe táyà ta na ìka àfábẹ̀lá nígbà a máa wo ìka wa àmọ́ gbogbo a sùn ju ibi tá a forí kàn náà ní sẹ̀rí àṣàlàyé pàtó a máa wò nígbà tí a bá ń kírun lọ́wọ́ ó wá la àwọn la nípa pé a bá ń kírun wọn máa ń gbójú sókè eléyìí kò nínú ọ̀rọ̀ di sọ́mẹ̀ gan ó lágbára náà ní pé nínú ká mú àbí kí wọ́n ti ẹ̀kọ́ ojú wọn kágbà ojú wọn ẹ̀ ara wọn. nǹkan ẹlẹ́ẹ̀kẹrin tá a ṣe ha àjà ìmá yíjú lórí irun à ń kírun ká máa yíjú ká máa yíjú sósì eléyìí náà nǹkan a lórí eléyìí sì pọ̀lọpọ̀ náà báwọn míì náà kí n sọ pọ̀lọpọ̀ yíjú wọn sí òsì ẹlòmí yóò wà ní mọ́sálásí yóò máa kí ni yóò sì máa wo nǹkan tí ń ṣẹlẹ̀ ń ta láti ju wíńdò gbogbo eléyìí kò bá ṣẹlẹ̀ à ìsìláàmù kí láàrin lórí olórí an aisha radiyallahu anha qalat sa'altu rasulallahi sallallahu alaihi wasallam anil sifati fi salat faqala huwa tilasu yaqtalisuhu ash-shaytanu min salati al wọ́n gba látọ̀dọ̀ màmá wa sayyida Aisha radiyallahu anha ó ní mo bi òjíṣẹ́ ọlọ́ọ̀ba léèrè sallallahu alayhi wa sallam anil sifat ti sọ̀la nígbà kéèyàn máa yíjú káàkiri ká máa yí orí wa ká máa nǹkan ó le kan ìjí nǹkan gbà tẹ́ pé ṣètọ́n ló fẹ́ jìgbà látara ìrun ẹrú dáàmà ṣètọ́n ọ̀tá wa ni gbogbo gbà ìyí máa fẹ́ dáyàn láàmú ni ìyí máa fẹ́ kópa lára báyìí ni sọni tí máa ń yíjú káàkiri lórí ìrun bí ìgbà pé ṣètọ́n fẹ́ snatch kankan níbi ìrun rẹ̀ ni dáàmà ṣètọ́n kò ní nǹkan kan gbà lọ́dọ̀ mùsùlùmí yìí pé kókó padà rà bá mùsùlùmí lọ sọ̀tàn gbèlè èkìtì láàrú òun náà ni pé ìsàfọwọ́rá kéèyàn ìsàfọwọ́rá nǹkan olè ni wọ́n ń pè báyìí ó fẹ́ jí nǹkan ṣètò àfẹ́fọwọ́rá nǹkan látara ìrun tí ẹ̀rú so na so kò yẹ kí n máa yíjú káàkiri tá a bá ń kírun àmọ́ nígbà míì ń bẹ bùkátà lè sí bóun ni bùkátà ṣẹlẹ̀ irú èyí tó ṣẹlẹ̀ nígbà tí tó ń kírun ńgbà tánábì ò sí nílé ànábì jáde kánábì tó dé sẹ́dá bákìrì tí ń kírun fáwọn èèyàn ìgbà tánábì wá dé ànábì wá wọnú wa àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní nípa wípé ànábì ti dé kí sẹ́dá bákìrì kó wìdúrọ̀ fún ànábì àtẹ́wọ́ yẹn wá pọ̀ ó wá mú sẹ́dá Abubakar láti jẹ́ kíni láti lè yíjú gbàtí ó wá yíjú ló wá rí ànábì ìgbà yẹn ló wá sẹ́yìn tánàbí ti wá bọ́ sí iwájú ìgbà tánàbí tán kírun tán nígbà ànábì ti ń ṣe ìṣára fún sẹ́yìn Abubakar pé máa kírun lọ máa kírun lọ àwọn tán wá kírun tán ànábì wá sọ fáwọn èèyàn ìgbà kílódé tẹ̀ pàtẹ́wọ́ nǹkan pé tí nǹkan bá tẹ̀lẹ̀ lórí irun ń tẹ́sí ni pé tẹ̀sí bí ilẹ̀ ni obìnrin ni ó pàtẹ́wọ́ tí nǹkan bá ìrẹ sẹyìndínlá àbúbakílódé tó ọmọ akírun lọ náà kò tọ́ fún ọmọ àbúkù hàáfà wá kírun tánàbí ti ń bẹ ní ìyẹn tó kó kírun kánàbí ò máa tánàbí ń bẹ ní tí mo fẹ́ fààyàn náà ni pé àwọn situation ní ilé ìṣẹ̀lẹ̀ tó yẹ pé téèyàn bá yíjú yẹn bí ẹbí àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó eléyìí nǹkan tá a kọ̀ tá a fẹ́ kó ṣẹlẹ̀ ní orí ìrun wallahu a'lam. nǹkan ẹlẹ́ẹ̀karùn-ún ṣé pé makuruhu ni àfẹ́ ká ṣe lórí ìrun an-nazaru ila ma yóò kéèyàn máa wo nǹkan tí ó kó àìrújú bá ní lórí irun. gbogbo nǹkan tí ó lè kó àìrújú bá yàn lórí ìrun kéèyàn máa wò ó èèyàn ń kírun lọ́wọ́ nísìnyí ó wá kalẹ̀ tv kalẹ̀ àbí wọ́n tan rédíò kalẹ̀ àbí kinní kan ń ṣẹlẹ̀ jẹ́ pé èèyàn ń wò jẹ́ pé ó lè kó àìrójú bá ní lórí irun yẹn eléyìí náà àfẹ́ ká ṣe bẹ́ẹ̀. an aisha radhiyallahu anha anna nabiyya sallallahu alayhi wa sallam salla fi khamisatin laha a'lam faqal shagalatni a'lamu hadhihi idhabu biha ila abi jahal wa atuni bi anbijaniyati abi jahal. wọ́n gba látọ̀rọ̀ mọ́mọ́ wa sayyida Aisha radiyallahu anha wọ́n ní dájúdájú anabi sallallahu wa sallam salla khamisa ó kírun nínú aṣọ khamisa kan aṣọ khamisa nínú àwọn aṣọ kata máa wọ̀ ni aṣọ yẹn ìlà máa wà lára rẹ̀ wọ́n máa fa ìlà sí i oníláha àlàm aṣọ yìí ó ní àwọn ìlà àmì wà lára rẹ̀ yẹ kí design tó wà lára aṣọ fàkọ́ọ̀lá ń gbàtà náà bìkí tó wá ní ṣàgàlá ní àlá mọ̀háàdìyí ó ní àwọn àmì àwọn design ìlà ara sọ yìí ó kó àìrújú bá mi nígbà tí mò ń kírun yìí nítorí eléyìí ìrẹ̀hábù bí ha ìlà Abi Jahal aṣọ yìí ẹ lọ mú fún sàádé mi sàádé kàtà ń pè ní ẹ lọ mú fún Abu wà á tó ní di àǹdìjàníyà ti Abi ẹ wá bá ń gba aṣọ àǹdìjàníyà ti Abu Jahal mọ́ wa. àǹdìjàní yà ni wọn ní aṣọ kan wọ́n máa bí aṣọ gbàgẹ̀rẹ̀ báyìí ni kìí sí ìlà kìí sí àmì ní ara rẹ̀ kí ló ń fa fàyọ níbí báyìí aṣọ bí wọ tó ní ìlà yẹn ńgbà tí ojú ẹ̀ ń débi àwọn ìlà mi ni ó ń dá ìbáǹtì ó ń kó ó ń mú àwọn kankan so tànàbí wa ti ní ká mú lọ lọ gba aṣọ so ó wá túmọ̀ sí pé kìí sasọ nìkan gbogbo nǹkan tí ó bá wà níbi tá a ti ń kírun tí ó máa kó àìrójú bá wa àgbọ̀rọ̀ ṣe kódà ó ti àwọn kan máa pọ̀ nǹkan sára mọ́sálásí àbí ká gbé nǹkan kan síwájú níbi tó ṣe pé kíyàn bá ń kírun ojú èyí ó máa débẹ̀ ibi pé èyí ó máa kà á àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà tó ṣe pé kọ́ ṣe design kí ẹtú pápọ̀ nǹkan ṣe design sára mọ́sálásí wọ́n engrave mọ́sálásí pé design yẹn débi pé téèyàn bá ń wò yóò máa para àìrójú bẹ́ẹ̀ ni tí a ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan ṣá tí ẹ bá ń wò àbí tí ń bá ń ṣẹlẹ̀ yóò kó àìrójú lórí irun a gbọ́dọ̀ a wà níbi tá a kódà ni ara mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ibi pé lè máa kírun máa wọ aago lórí irun tí wọ́n gbé kọ́ lórí irun oyún fẹ́ a ìmáàmù yìí ti pẹ́ ju nǹkan kan náà kò yẹ ká ṣe bẹ́ẹ̀ àwọn mọ́sálásí mi bẹ̀ ń wo ẹ̀ ní rí nǹkan kan wájú báyìí kàlẹ́ndà ní aago ní ẹ̀ní ló máa gbẹ̀gàn ẹ̀gbẹ́ àbíwájú ni wọ́n kò sí ni wọ́n gbèsè torí kí ni kó má bàa já sí pé àwọn tí ń wọn máa lọ tí ó máa wọn ní gbogbo nǹkan tí ó bá ti kó bá wa lórí irun kómi tó bá wọlé jẹ agbọ́dọ̀ avoid it eléyìí ni nkẹlẹ kẹfà àmì ẹlẹ́ẹ̀karùn-ún àfọwọ́n ẹlẹ́ẹ̀kẹfà asádùlù wàtí tíyàtọ̀ lùfàmì asádùlù ìtàǹtì ní sádùlù òun náà ni ká da aṣọ bolẹ̀ látòrí ká da aṣọ borí látòrí kó wálẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ asádùlù lùfàmì ká tó wá máa bu ẹnu ní àti ẹ̀yàn bá ń kírun ẹnu rẹ̀ papọ̀ eléyìí náà àfẹ́ bẹ́ẹ̀. ẹ̀rí lórí eléyìí an Abi Hurayrata radiyallahu anhu anna rasulallahi sallallahu alayhi wa sallam naha an istadili fi salah wa an yughatti rajulu faahu wọ́n gba látọ̀dọ̀ Abu Hurayra yọ́nà ọlọ́run kó máa bá ó ní dájúdájú òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa ó kọ̀ fún ni àbó kọ̀ fún wa ká máa ṣe sádìlì fi sọ̀lá yẹni pé ká máa daṣọ borí láti láti ká máa daṣọ bora láti orí wálẹ̀ lórí irun wà á yẹ bá ti rọ́jòló fáàwù àbí kí ọmọ ènìyàn àbí kọkùnrin kó máa bo ẹnu rẹ kó máa dí ẹnu rẹ nígbà tí máa ń kírun ìbo ẹnu níní báyìí kìí ṣe yí pé à ń túmọ̀ sí náà ní kí bóyá ó mú aṣọ ó wá fi bo orí má ẹnu àmọ́ àwọn kan bí máa ń ṣẹlẹ̀ kéèyàn máa bo ẹnu rẹ lórí irun. tí ẹ bá fẹ́ yáwò ní a ti aṣọ bo ẹnu àbí ká fi ọwọ́ wa bo ẹnu kékeré tí wọ́n sọ níbẹ̀ àwọn àkọ́wò sàlàyé ìtí wọ́n ń pè ní sádùlù níbí báyìí fún wa. àkọ́ọ̀lá shamsul haq àfa àtà ń pè ní shamsul haq wọ́n sọ nínú tírà àwọn aunul maabud volume two page three hundred and forty seven wọ́n ní kọ́ọ̀lá lẹ́kàtà bíi. imam afa àtàǹpé ní kàtàbí sọ báyìí pé asádùlù ìtàǹpé ní sádùlù òun náà ni irsalu sáwùdí hatta yusiba al-ard òun náà ni pé ká da fọbólẹ̀ títí tó fi máa kalẹ̀ aṣọ tí a fẹ́ di kírun bóyá aṣọ kan náà ni tí a fẹ́ dàbòrà káwá dàbòrà látòrí látòkè títí tí ó fi máa ka ilẹ̀ afa àtàǹpé ni imam al bi wọ́n ní túmọ̀ rẹ̀ wọ́kọ́lá ti nẹ́yìn ó tún wá sọ nínú tíra ń pè ní anẹ́yìn kọ́lá Abu Ubaida fi gàríbì yìí wọ́n ní Abu Ubaida sọ nínú tíra ń pè ní gàríbì ó ní asádùlù ń tá pè ní sádùlù ìsìbáàlù rọ́jùlù sáwùbáhù mìngẹ́rì áyà tó mà jà níbẹ̀ yìí bẹ́ẹ̀ yìí òun da aṣọ rẹ̀ O wá da sọ̀rọ̀ borí lásòkè báyìí ṣùgbọ́n kò wá pa ẹ̀gbẹ́ méjèèjì mú kódà aṣọ náà ló fẹ́ kírun ó wá da borí lásòkè ẹ̀gbẹ́ méjèèjì wá wà ní títí lẹ̀ kò di ẹ̀gbẹ́ méjèèjì mú ni pé ẹ̀gbẹ́ méjèèjì yẹn kò wà papọ̀ n ò di ẹ̀gbẹ́ méjèèjì yẹn ẹ mà tó bá yẹ pé aṣọ ni ìyẹn fẹ́ kírun àti sọ̀rọ̀ lórí ẹ̀ nípa pé èyí ò dábòra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ó kàn wá dábòrí lásòkè wà lẹ́ba ẹ̀gbẹ́ yẹn wá wà ní sísílẹ̀ ẹ̀mọ̀ níbẹ̀ yẹn ó ṣeé kí áwòrán tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó máa so àfa sáńpè ní àbúkù ni ó wá fi pé pé tó bá pa ẹ̀gbẹ́ méjèèjì yẹn papọ̀ pàdé ìtàgé sáàdì níbẹ̀ yẹn kò wọ abẹ́ nǹkan tá à ń pè ní sádìlì yẹn pè yí sí ànábì kọ ìtumọ̀ kan yẹn sí àbú òbẹ́dá tó fún tá à ń pè ní sádìlì. wàkọ́lá sọ ibò nìhàyà àfa tó síra tá à ń pè ní ànìhàyà àwọn ní ìtumọ̀ rẹ̀ ń tiẹ̀ kó wa àyàlsáhìfà bìsáwò bìyí wàyúdìkìlà yàdẹ́yìí mìndáàkìlì. òun náà ni kó fi aṣọ rẹ̀ búra aṣọ tó fẹ́ fi kírun yẹn ó dàbúra ó kawé ara rẹ̀ ó fi wé ara rẹ̀ wàyé dìkìlá tó fi aṣọ ara rẹ̀ ẹ̀ náà wà ń bẹ nínú aṣọ ìyẹn ni pé ó fi aṣọ wé ara rẹ̀ papọ̀ mọ́ ọwọ́ ẹ̀ wàyà bìjìrà kàdáàlì yóò máa rùkú yóò sì máa pẹ̀lú báyìí ńgbà tó fẹ́ kírun aṣọ kan náà ló fẹ́ fi kírun aṣọ yìí ó wá wé má ara rẹ̀ tó ń sọ wẹ́ ọwọ́ ẹ̀ náà wà nínú aṣọ tó bá fẹ́ rùkù bẹ́ẹ̀ náà ni ó ti máa rùkù bẹ́ẹ̀ náà ni ó ti máa sùjú a ti sọ̀rọ̀ sẹ́yìn jẹ́ pé ànábì kọ̀ fún wa láti máa ṣe bẹ́ẹ̀. kọ́ọ̀lá wàhálà mùtọ́rìdùn tìlẹ̀kọ̀mí wà gẹ́rìhì mínàtìyà àfààní eléyìí tá à ń sọ̀rọ̀ yìí tá à ń sọ̀rọ̀ lẹ̀ yìí yàní ó dá lórí ẹ̀wù lèyẹn wọ̀ ní tó ṣe bẹ́ẹ̀ tí yẹn bá wẹ̀wù nísìnyí tó wá kí ọwọ́ ẹ̀ wọnú ẹ̀wù tí yóò yọwọ́ síta kó wọ abẹ́ bákan náà aṣọ míì náà ni ìbora ni àbáṣọ míì lèyàn wọ̀ ni òun náà wọ abẹ́ kọ́ọ̀là ó tún wá ti kó ọ̀rọ̀ rẹ̀ báyìí pé wákìlá àwọn àfáàní tó sọ yìí pé kó wa àyàdà àlàráàsì wà yóò sọlá sọ̀rọ̀ fẹ́ oníkómú ìzáàrù náà ni pé aṣọ ọ̀búra aṣọ nílá tó fẹ́ ti kírun tó fẹ́ dàbúra kó wá dàbò orí rẹ̀ àárín rẹ̀ kó gbélé orí rẹ̀ yóò wá da àwọn etí ẹ̀ yóò dà wálẹ̀ láwọn etí méjèèjì aṣọ yẹn látòrí ló ti gbé kọ́ orí ó dàbò orí àwọn etí ẹ̀ wá sàn wálẹ̀ láwọn àgbẹ̀lẹ̀ méjèèjì látọ̀tún min gẹ́rẹ̀ àyẹ̀yẹ alákùnmá alákàtúntẹ́ láì jásí pé ó fi àwọn etí asọ méjèèjì ó fi sórí ìdíkà méjèèjì ẹ̀rí pé nínú ẹ̀kọ́ tá a ti kọ́ sẹ́yìn kò dáa ni pé tó bá yẹ pé ní tó fẹ̀ ni èyí ó fi bora yóò fi àwọn fáṣí ṣàlàyé yóò sì fi bora rẹ̀ kò dáa ní fi séjìká méjèèjì yóò àfi kúrọ́ọ̀sì ara wọn àmì ó kàn wá dàbò orí láì jẹ́ pé ó fi wọ̀kọ́lá aljawhari afáàtà a pè nke aljawhari òun asàlàyé báyìí pé sádàlà sáwùbàwò sadala bí dọ́mí sádìlán níta ń pè ní sádù náà ni pé ó da aṣọ rẹ̀ bolẹ̀ náà ni pé ó da bolẹ̀ nípa wípé ni pé àràkáàhù náà ni pé yẹn da yẹn wàlà máàlì àn ó wá ní kò wá sí tó kọ̀ fún wa o min hamlil hadith alajẹ ní abil ma'ani pé hadith yìí sára bí wí ó ní kò sí tó kọ̀ fún wa ká wá interpret ẹ̀ ká gbé lórí gbogbo ìtumọ̀ táwọn afá mú wáyé gbogbo àwọn ọ̀rọ̀ tá a ti sọ sẹ́yìn yẹn tá a fà kọ̀ọ̀kan sọ nípa pé sátìlì sára bí wí nínú hadith yẹn imam alijawhari ó ní kò sábúrú mbẹ ká gbé gbogbo ìtumọ̀ yẹn sí abẹ́ ọ̀rọ̀ yẹn ala jami'a adil ma'an lórí bó túmọ̀ yẹn in kana sadlu mushtarikan bainaha níbo já sí pé sadlu tàbá ní gbólóhùn sadlu ìdásọ́bólẹ̀ ó kó gbogbo àwọn eléyìí sínú wa hamlun mushtarikin ala jami'i ma'ani huwa al-madhhabul qawi ìwà interpret àbí ká gbé nǹkan tó láti ó sì ní àṣepapọ̀ ó so mọ́ra wọn ó papọ̀ mọ́ra wọn yàní ó ṣe déédéé ara wọn tó wà papọ̀ lọ́ra wọn ká wá gbé sórí gbogbo ìtumọ̀ tó bá kó sínú nǹkan tó bá jẹ́ pé mushtarik ni a lè túmọ̀ rẹ̀ síbi a lè túmọ̀ rẹ̀ báyìí a lè túmọ̀ rẹ̀ báyìí ká wá lo gbogbo ìtumọ̀ yẹn fún gbogbo ìtumọ̀ tó kó sínú yẹn eléyìí gangan ni mazhabi tó lágbára yẹni pé ojú ọ̀nà táwọn àfáà máa tọ̀ tó sì lágbára òun lélẹ́yìí tọ́rọ̀ bá wáyé tó ṣe pé ó túmọ̀ sí báyìí ó túmọ̀ sí báyìí ó túmọ̀ sí báyìí ó túmọ̀ sí báyìí ká wá lo gbogbo ìtumọ̀ yẹn fún òun gangan ni mazhabu qawi ìlànà tí ó lágbára káwọn àfáà máa lò tí ọ̀rọ̀ bá wáyé bẹ́ẹ̀ so ní sókí òun náà ní pé gbogbo ìtumọ̀ tí wọ́n fún yìí táwọn náà bá ń kírun gbogbo èyí kéèyà sọ̀tà bá wọ̀ láti pé sábẹ́ ìkankan nínú ìtumọ̀ yẹn ọlọ́ndẹ̀ ti bí bá ń gbogbo àwọn wàhálà wọ̀nyí kó máa ṣẹlẹ̀ láyé tòlè pé kò tí ì sí bóyá àrùn sọ báyìí àti pé bóyá bọ́ńsẹ́ ọ̀rọ̀ sọ ńgbà yẹn ó yàtọ̀ sí bọ́ńsẹ́ ọ̀rọ̀ nísìn tẹ pé nígbà yẹn bóyá aṣọ kan náà lè yóò tó jọ bẹ́ẹ̀ lọ wàlà allah lè léyìn lè gbogbo aṣọ káwọn náà bá lè wọ̀ lónìí tí wàá máa kó palára bá wa lórí irun àbí tí ó a òun náà ni àtàtà kéèyàn máa yáhù ká máa yáhù lórí òun makuruhu ni nta àfẹ́ ni. an abi hurayra ta rọ́dí allahu anhu wọ́n gbala sọ̀rọ̀ sayyiduna abu hurayra rọ́dí allahu anhu anna nabiyya sallallahu alaihi wasallam qala atata'ubu fi salat min ash-shaytan fa idha tata'aba ahadukum falyakzim ma wọ́n gbà látọ̀rọ̀ Sayyiduna Abu Hurairata wọ́n ní dájúdájú ànábì sallallahu alaihi wa sallam sọ báyìí pé àtẹ̀sá òbòfin sọ̀la kéèyàn máa yáhù lórí irun nínú ṣètọ́n látọ̀rọ̀ ṣètọ́n ló ti wá kéèyàn máa yáhù lórí irun látọ̀rọ̀ ṣètọ́n. fa ìdá àtẹ̀sá àbà ahadukum tẹ́lẹ̀ kan nu yín bá wá fẹ́ yáhù faliyakzim kórìí pé òun òun òun òun ṣe kí òun pìrìsẹ́ǹtì ó pamá yàní ó pìrìsẹ́ǹtì ìyàwó yẹn mọ́sàfà bó bá ti lágbára tó ìyàwó kásín eléyìí àdámá tọ́lọ̀ndọ́mọ́ mi ènìyàn ni fẹ́sẹ̀ ń tiẹ̀ eléyìí àǹfààní ni fún mùsùlùmí nípa pé tí yẹn bá tuntun tẹ̀lé súnà lórí ẹ̀ yóò máa gba láàdá lórí ẹ̀ àtàwọn nǹkan mìíràn náà àwọn nǹkan tó jẹ́ àdámá ṣùgbọ́n ìyàwó náà àdámá ni bọ́t ṣe tọ́ọ̀nù máa lò nígbà míì láti lè dìde kí ni láti lè kó para bọ́ ọmọ ènìyàn àbí láti lè rí nǹkan tí ń fẹ́ lára ọmọ ènìyàn so òun nàná bí kí wọ́n ń ṣàlàyé fún wa láti lè pé sábà ìyàwó yẹn bá fẹ́ ṣẹlẹ̀ à pìrìvẹ́ǹtẹ̀ kò sí ni yóò ṣẹlẹ̀ bóòlù àti wọn fẹ́ pìrìvẹ́ǹtẹ̀ bóòlù àti fẹ́ kọ́ di òun náà ní pé ní gbogbo bábá ti lè kọ́ di ìmọ̀ káfọwọ́ bu ẹnu wa káfasọ bò ó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ìyàwó yẹn ò fi ní wáyé nínú àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ sẹ́yìn òun náà ni pé tó bá jẹ́ pa fẹ́ yáwò yẹn ká gbé èdè láti jẹ́ pé ohun kankan ò ní jáde pẹ̀lú yáwò yẹn ìyẹn fẹ́ yáwò yẹn alákọ̀ọ́kọ́ á fi ọwọ́ aṣọ láti fi ibi ohun kankan wà ní jáde pẹ̀lú ìyáwò yẹn bí kéèyàn jáde lẹ́yìn náà tó máa tí ó máa tí wàá máa yanu gbọ́dọ̀ máa yanu káwọn òjò ẹgbà wa ọ̀rọ̀ kan nábì kọ̀ fún wa nípa bẹ́ẹ̀ nípa pé tí èyàn bá fi nǹkan bò ó bóyá ọwọ́ àbí aṣọ rẹ̀ ó ṣe é kí ṣètàn ó wọnú ẹnu yẹn ọlọ́mọdé ó wọ ẹnu wa alam a ń bàbá ṣe lágbára tó àmọ́ tó bá wá náà kò nínú nǹkan àdámọ́ níta ń fẹ́ ni wípé ká láti láti gbìyànjú láti pé a ṣe nǹkan bu ẹnu wa a kọ́ ní bọ́lọ̀mbà àmì bọ́lọ̀mbà ti fún wa ní agbára mọ́. àbábí sàlàyé níbí báyìí pé ìyáwó látọ̀dọ̀ ṣe ìtọ́n àwọn míì nínú àwọn àfa àbáwọn nínú ṣe sí tó wà pẹ̀lú àwọn míì ní pé téèyàn bá wá yáwó wọn wà ní a'udhu billahi minash shaitani rajim àbíkó ní a'udhu ẹ̀ máa ń bá a pàdé lọ́dọ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan tó bá ti yẹ́wò wọ́n ní a'udhu billahi minash shaitani ọ̀la ike amebi ní látọ̀rọ̀ ṣètọ́n ló ti wá ṣé yẹ ká síbẹ̀ tí ẹ bá yẹ́wò kó wá wá sọ̀rọ̀dọ̀ ọlọ́run lọ́dọ̀ nípa pé ìyẹ́wò yẹn àtọ̀rọ̀ ṣètọ́n ló ti wá tó dáa bẹ́ẹ̀ kò dáa bẹ́ẹ̀ kò dáa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni torí pé ìṣe bẹ́ẹ̀ tó bá kó yẹ ká ṣe ni ò ní gbàgbé láti sọ fún wa ò bá sàlàyé fún wa yí pé tẹ̀bá yẹ́hù ẹ máa ṣe a'udhu billahi minash shaitani rajim nígbà tí anábì ò ti sọ fún wa yẹn kò yẹ ká ṣe bẹ́ẹ̀ tó kó yẹ ká ṣe bẹ́ẹ̀ ni anábì sọ àyàfi tó bá pé àwọn títí bẹ́ẹ̀ bá rí nẹ́sì tí ọba anábì ló sọ ló tó anábì ò bá ti sọ bẹ́ẹ̀ fún wa káàrí traces kankan lọ sọ́dọ̀ anábì nínú nǹkan báyẹn àgbọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ níbi tó alhamdulillah àbí ni kódà ẹni tó yóò tún sọ wípé yarhamukallahu àti nǹkan tí àwa náà wù àwọn kankan ní ìgbà ma pé èèyàn máa ṣe wọn tí sèyí pé ẹlòmíín máa wò pẹ́sìn bẹ́ẹ̀ sì ni kì í tẹ̀sí jìnà sí eléyìí mo nígbà tí ọjà station fi wà kótó di fún wọn wò yẹn ni máa ń kátà lọ sí mbẹ ẹnìkan Ah, ẹni tó dúró de ó wá ya tá ẹsẹ̀ wọ́n wá sọ̀rọ̀ pẹ̀lú pé ọ̀sẹ̀ ah, dáadáa yẹ́n máa ṣe báyìí kó wá yóò máa ṣe kíní kankan ah! ní gbogbo ba yẹn ẹ̀yìn òtí ìkarú àwọn nǹkan báyìí bọ́ nígbà yẹn bí ìgbà pẹ́sìn lẹ́nu yẹn ti ní lórí lójú àwọn tó wà ń bẹ̀ owó yẹn wọ́n wá ní a'udhu so àwọn tó wà ń bẹ̀ yín wò ó ti ṣe dáadáa nǹkan bẹ́ẹ̀ dẹ̀ nǹkan tó ṣe dáadáa ní tó ṣe yẹn ó ń bùkátà kárí dẹ̀ lé lọ́dọ̀ rẹ̀ kó wallahu alam àbúyá kákẹyọ kẹtùkú ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni alùbùsáàkú yíhàtàlì kébùlá àó àyẹ̀mí nìyí náà ni tí bá ń kírun kó wa máa tutọ́ sí alùkíbùlá àbí sápọ̀ ọ̀tún ẹ̀ ìgbà míì ìyẹn lè máa kírun tó bùkátà kó tutọ́ nǹkan kan dàlá tó bùkátà kó tutọ́ jáde tutọ́ sí kíbùlá. bákan náà àgbọ̀rọ̀ títọ́ sí apá ọ̀tún. عن جابر وقال ترى جابر قال قال رسول الله صلى الله عليه وسلم wọ́n ní òjíṣẹ́ ọlọ́run kí ìkẹ́ àtọ́lọ́ ọlọ́run máa bá sọ báyìí inna ahadakum idha qama yusalli fa inna allah tabaraka wa ta'ala kibala wajhihi fala yabsuqanna kibala wajhihi wala an yaminihi wal yabsuq an yasarihi تحت رجله اليسرى فإن أجلت به بادرة فليقل بثوبه هكذا ثم طوى ثوبه بعضه على بعض وقال ترى جابر oni dájúdájú òjíṣẹ́ ọlọ́run kí èké àtọ̀rọ̀ ọlọ́run máa bá ó ní àrẹ́bí sọ báyìí pé dájúdájú ẹnìkan nínú yín ìdàkọ́ ọmọ yìí sọlẹ̀ nígbà tó bá dìde ní máa ń kírun fa inna láhàtàbára kàwàtà alákébàlà wájì náà ni pé ọlọ́run dojú kọ ni nígbà pé yẹn dojúkọ lọ́hùn tá a ń kírun ni so fàlàyà tó kọ́nà kébàlà nítorí bẹ́ẹ̀ kó mọ̀ wá tọ́ síwájú ẹ̀ kó mọ̀ tọ́ sí ọ̀gàngàn wájú ẹ̀ níbi kíbílà ẹ̀ kó mọ̀ tọ́ síbẹ̀ wà á ń yẹ mí nìyí bákan náà kó mọ̀ tọ́ sí apá ọ̀tún ẹ̀ lórí irun wàlìyà tó à ń yẹ sáàrì yìí táàtà rẹ́jìlì àlejò sọ̀rọ̀ tó bá fẹ́ tutọ́ kó tutọ́ sí ẹgbẹ́ òsì rẹ̀ lábẹ́ ẹsẹ̀ òsì rẹ̀

tụba bá ṣe pé itọ́ tó fẹ́ fi wá ti mú yàní yìí ó ti mú gan yára ó fẹ́ yára tó bá ní kó o tu sábẹ́ ẹsẹ̀ òsì àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lè ṣe pé itọ́ yẹn ó jáde ànábi wa ní falẹ̀ yakoli bi sáwù bi hakaza wa ní kó rẹ̀ báyìí wa bí ó rẹ̀ ẹ̀wù tó wọ̀ ni kó báyìí bóyá wo aṣọ tó fẹ́ ẹ̀wò báyìí yóò wá ka lórí ara wọn báyìí yóò wá tó tọ́sí wọn. àrẹ́bì ló kọ báyìí pé tó bá ṣe kò ṣeé ṣe sọ táwọn ní pé bá ni títọ́ ń dà wá láàmú tá a sì fẹ́ bá a wa àbágbádá wa àbí ìtọ́lérò wa yẹn sínú rẹ̀ tí òfin níjà pé ìtọ́ yẹn ó sí inú mọ́sálásí. wàlláhu alam so àgọ́rọ̀ tutọ́ sí bákan náà àgọ́rọ̀ tutọ́ sí iwájú ìtutọ́ síwájú yẹn kò mọ́ lórí tàbá ń nìkan kódà tí yẹn bá wà ní ìta tí ò kírun kò yẹ kí yẹn máa tutọ́ sí alikibla gẹ́gẹ́ bá wọn fàṣì sí àlàyé àmájíǹsì ń sọ̀rọ̀ nípa ti fi orí ni mo rò pé ká ẹ̀ ní yìí asalaamu alaykum wa rahmatulahi wa Àwọn àwọn òsì owó ìrọ̀ká ti ṣe wà jẹ́ kíkì. Ó yìí ní ìjọba. Ó jẹ́. Àtọwọ́ sí lè jẹ́ kí bílẹ̀. Bó lọ, owó dáṣí ẹ̀ bá wà ń ta tí ò bá kí wọn. Nínú tí ẹ̀ bá ń rìn lọ, ṣẹ̀ṣẹ̀ àmà ń rìn lọ, kò túmọ̀ sí pé ọwọ́ orí ìrònú má sùtọ́ sí apọ́ọ̀tù orí ìrún náà ti ní ká má sọ sápọ̀ ọ̀tún àbí àlùkíbílà àmọ́ tó bá jẹ́ ta kò síbi kíyèlé kíbílà nìkan náà àfa nìkan nìkan yìí má sọ tó bá wà ní ìta náà mọ fún wọ́lọ́ ọkọ̀ náà. irú. question wa ni pé téèyàn bá wa ń lọ apó òsì wá dé ẹ̀rín lọ wá jẹ́ kíbílà. ẹ o náà ni mo sọ ẹ o lè sọ sápọ̀ ọ̀tún sápọ̀ òsì bá jẹ́ kíbílà apọ̀ ọ̀tún ò ní jẹ́ kíbílà ó ní mo fi sọ yí pé orí ìrún náà ti ní ká má sọ sí apọ̀ ọ̀tún ọ̀fun so téèyàn máa ń rìn lọ tákòsì bá ti lè jẹ́ kíbílà akọ́ ọ̀tún ò ní jẹ́ kíbílà ó lè tuntun akọ́ ọ̀tún bẹ̀rẹ̀ wọ́n lọ́ akọ́ àlọ́. ọlọ́run kò fọ̀rọ̀ rẹ̀ yọ àwọn gbogbooru àwọn nǹkan wọ̀nyí tọ́lọ́n bá sàánúyàn tí yẹn bá lè mójútó ìntutù ọ̀lẹ́ ó dáa púpọ̀ jù alákọ̀ọ́kọ́ yóò jẹ́ kí yẹn máa ní ọ̀pọ̀lọpọ̀ láadáa so yóò túmọ̀ sí gbogbo situation tí yẹn bá bára rẹ̀ yóò túmọ̀ sí pé ìntẹ̀lá sọ̀rọ̀ ìntẹ̀lá sànẹ́bì yóò máa gbàdá lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan nítorí tuntun wọn máa mú ààyè bá irun rẹ̀ àbáwọn ìṣesí kọ̀ọ̀kan yóò máa kúrò fún irú ẹni bẹ́ẹ̀ kọ́lọ̀ kò sí ọ̀run fẹ́ni kọ̀ọ̀kan abẹ́lọ́ subhanahu wa ta'ala kọ́lọ̀ kò fi aláyàbalẹ̀ lórílẹ̀ wa gbogbo àwọn wàhálà ti ń ṣẹlẹ̀ lọ́kùn lósì ọlọ́mọ́sàbà kakú ńlẹ̀ àwọn ọmọ ẹ̀yà wa tán wà ní ọwọ́ àwọn tí wọ́n jí wọn gbé ọlọ́mọ́sàbà tú wọn lẹ̀ ọlọ́mọ́sì nira kankan mú wọn àwọn tó ń ṣiṣẹ́ náà ọlọ́mbà fún wọn ní sùúrù àwọn abẹ́jálà wa alákòómọ́ fi sọ rẹ̀ sọ ẹ̀ nìkọ̀ọ̀kan wa àwọn adarí wa ọlọ́mọ́ta bá gáìdì wọn bá tọ́ wọn sọ́nà kọ́mọ tó lè ṣe tán lè ṣe àwa tí wọ́n ń darí náà ọlọ́ntọ́ wa náà sọ́nà ya mojúṣe wa sáwọn aṣíwájú ọlọ́njẹ́ nìkọ̀ọ̀kan wó lè túbá nípa gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ ìwà àbàjẹ́ tó wà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa kó wá fi wá láyà balẹ̀ subhanakallahumma wa bihamdi ashara Allah la ilaha illa anta أصدقك وأتوب إليك